ìwọ ọmọ lẹ́lẹ̀ tó jẹ́ pé tán bá gbé ẹ sórí bẹ́ẹ̀dì pátápátá ẹ̀ olórí burúkú ẹ̀ máa ni. I picked you up from the ground. I washed you. I cleaned you. I made you who you are today. Gbogbo ẹ̀ náà máa gbọ́ lórí voice message yìí. Ó lọ́jọ́ to pè mí tó tọrọ ten thousand lọ́wọ́ mi tí mo sọ pé kíwọ gan wà nínú àwọn tó máa lọ. Wa á kọ́kọ́ hold on náà. Lo ní suru náà. ten thousand naira yẹn kò tí ì ìwà tọrọjẹ elébìnà onídọ̀tí ìgbà tí mo kọ́kọ́ píkò lórí burúkú ẹ̀ ọ̀pù èmi mọ inú ilé tó ń gbé ṣé kí n bẹ́ẹ̀ kó bí píkṣọ àti fídíò gbogbo ẹ̀ síta inú ilé àlàpà báyìí ni ó lọ́jọ́ kan tó lórí burúkú ẹ̀ ń ṣe ṣó láwọn ìgbà tó fẹ́ wọlé sí mi lára tí kámẹ́rà ẹ̀ tó turn around gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ọmọbìnrin ebi pàwọ́ dọ́dọ̀ tèmi ni èmi lèmi fò ẹ́ mo fò ẹ́ o mọ́ ó wá díngbà tó wá rò bóyá change kan ti wá dọ́wọ́ ẹ̀ tán olórí burúkú ẹ wá fẹ́ sọ̀rọ̀ sí ya láyà ẹ lẹ́nu ó ò ní rẹ̀gún kankan tó fẹ́ ṣe fún mi wá wò ó mo gbowó lọ́wọ́ ìyá ẹ mo jẹ́ ní one p mo gbẹja lọ́wọ́ ẹ rí débi mo máa gbẹran mi ò kí ń gba nǹkan ọ̀fẹ́ ó lè ní wọ́ọ̀ ìwọ ọmọ lẹ́lẹ̀ tó jẹ́ pé mo gbé ìyá ẹ̀ sórí bẹ́ẹ̀dì ìyálà yẹ ẹ wá pàpà jábọ́ ó jábọ́ ni bó o dẹ̀ ṣe wà yẹn ilẹ̀ ẹlẹ̀ láyé ibi tó o máa dúró sí nìyẹn confam ìwọ ebi na ọmọ òṣì ọmọ rádaràda ọmọ rédèrèdè gbogbo ọmọ aráyé náà máa gbọ́ bó ṣe máa ń pè mí bíi pé àjọ ebi ń pa ẹ̀ bó o ṣe wà ìwọ ò one thousand naira nínú account ẹ kémi jọ kémi bẹ́ẹ̀ ṣe advert àwa gbé ìyá aláya ẹ̀ débẹ̀ tán wèrè ẹ̀rọ bóyá ti arrive ó wá bẹ̀rẹ̀ sí ní já àwọn ènìyàn lólè ó ní kí n má sọ̀rọ̀ sókè dọ́kàsì sọ̀rọ̀ sókè wèrè ẹ́ máa jẹ́ kó ba yí àwọn ènìyàn jẹ tán nínú ẹgbẹ́ ó scammer watch yẹn Confirm ni mo lè fi gbogbo ẹnu sọ I made you who you are today you scammed a lot of people on this platform ó wá lọ mówó yẹn ó ní wọ́n ń ṣe pígírì wèrè ó lọ fi ra ẹlẹ́dẹ̀ ọkùnrin ẹlẹ́dẹ̀ obìnrin ó fi ra gbogbo owó àwọn ènìyàn ó dá padà ó lè ní ẹ́ you are a criminal no be say pé kinní kankan ó lè confirmed ó lè commissioner gbẹ̀rún ó lè olórí burúkú ọmọ àlè ní ẹ́ kò ní dáa fún àwọn tí ò join together ẹ wọn ò patronize ẹbí o ibẹ̀ yẹn ni kàn ti lọ patronize ẹ̀ mo rán ẹṣẹ́ pé kó bú ènìyàn kankan lórí Facebook rí including wèrè tó ń sunkún lójoojúmọ́ ṣé mo rán ẹṣẹ́ kó